a káàrọ̀ sir, caroma This is King of Universe. Ó ní question kan tí mo fẹ́ throw jáde fún gbogbo ẹ̀dá ènìyàn. Mo fẹ́ kó ronú dáadáa kó tó dáhùn béèrè náà. Ronú jinlẹ̀, ó ṣe ṣe kó má fún, má comment lẹ́nu, wọ́n comment lọ́la. Nígbà tí èmi àti ìwọ wo kìnìún dáadáa, kí ni ẹ̀kọ́ tí Ọlọ́run fẹ́ ká tí Ọlọ́run fi dá kìnìún? That is my question. Kí ni ẹ̀kọ́ tó wà lára kìnìún? Kí ni ẹ̀kọ́ pàtàkì tó wà lára kìnìún tó Ọlọ́run fẹ́ ká kọ́ lára kìnìún tó fi dá? Àwòkọ́ṣe wo lèèyàn lè múlò lára kìnìún? God bless you. That is my question.